bẹ nínú muslim tó bí ọ̀rọ̀ yìí ngba anabi fẹ́ dájọ́ anabi ní lódodo lódodo ọmọ ìjọ ọjọ́ pọ̀ àmọ́ níbo ni obìnrin ń sùn wọ́n lọ́dọ̀ bàbá báyìí ní sùn anabi ní bàbá ní ọlọ́mọ wálé lè áhírì ajaru. Aj, aj, wálé ahírì ajarun àti pé tí ọ̀rọ̀ bá rí báyìí tí ẹnìkan ń wá ọmọ táwọn méjì ń wá ọmọ báyìí ẹnìkan wá jẹ́ pé sìnà ló ń fi lọ́mọ ẹnìkan fi ọ̀nà ẹ̀tọ́ lọ ó fi ìtẹ́ ló fi ní ọmọ pé ọ̀dọ́ òun ló ní ìtẹ́ torí pé wọ́n máa ń pe ìyàwó ìyàwó wa wọ́n ìtẹ́rí à ń pè ní ìtẹ́ fún wa faraṣu wa ìtẹ́ wa níyàwó wa ìtẹ́ wa bẹ́ẹ̀ bá tún wá lẹ́rú náà olo ìtẹ́ náà tún ni ọ̀nà bàbá ló ní ìtẹ́ òun ànábì ní ẹni tó ní ẹni tó ní ìtẹ́ lọ́lọ́mọ sẹ́wárẹ́ ẹni tí ó ní ìtẹ́ tọ́mọ jọ̀hún kápẹ́ bá ń bẹ láyé ni àbálẹ̀ ló kò pa ni oko ń tiẹ̀ oko ní tiẹ̀ ọmọ ní tẹ́ni tó ní ìtẹ́ ibi ọ́ á jẹ́ ìmọ̀ ọlọ́run rèé o kẹ́rẹ́ mà pé nǹkan kan bẹ tẹ́ńpé ń ṣẹ̀ríà bàbá tí ànábì wa dájọ́ pé lọ́mọ fún yìí bàbá wa tún ní ọmọbìnrin kan láyé ńjọ́ náà wọ́n ń pè ní tún yìí ń jẹ́ inú òfin ẹ̀há sì rèé ọmọ bàbá obìnrin ó lè rojú rẹ̀ ó lè láì lo ìjáàb ṣẹ̀gbọ́n a máa ń kà á mọ́ bí ọ̀rọ̀ ẹ̀há tọ́lọ́ ń pé obìnrin kan ní ìsìn ẹlẹ́hà ni o ọwọ́ alọ́mọ bàbá lọ́kùnrin ọkùnrin bá àjọmọ ìyá rẹ̀ bá bàbá rẹ̀ ó lè rí ara méjìlá tá ma kà tọ́lọ́ ni ẹni ń wà so bàbá ń wá lọ́mọbìnrin bàbá sábà fún ọlọ́mọbìnrin láyé ń pè fún sáúdá pé máa bójú fún o rẹ o. bàbá rẹ̀ ló sì lọ́mọ máa bójú fún wọn jòrójú rẹ̀ mọ́ o kásì lọ́mọ bàbá rẹ̀ gángan ní jàmọ́ kò ní bójú fún àtẹ̀pẹ́ dára bíi njẹ́ agbóyè mẹ́ ni pé òkú gbẹ tìǹ tá a balẹ̀ lóko pa ńlọkùjọ bíi elémà yìí ìnó ní kọ̀ọ̀kan gbọ́dọ̀ gbá ọmọ ní ǹjẹ́ ǹjẹ́ mo sọ yẹn tó mọ́ṣáláṣí tó jìnnà ni masala tó ń fi kìí yà ni. máa bójú fún ọ àwọn olùsíjọ́ ní òtí jáàbù násù àdìsọ yìí ni onú muslim máa bójú fún ọ wọ́n jòrí pé jòrí ọ torí wọn lè má jà sọ bàbá rẹ gangan wa kan torí pé ìṣẹ̀rí àwọn sọ pé lọ́lọ́mọ la fi gbọ́mọ fún wa o àlè gbọ́mọ fún ó sì náà ó sì náà lọ́mọ o nta fún mẹjọ wa ni pé òun sì náà ò lè kílíìmù ọmọ ò lè kílíìmù ọmọ ó kó ń tiẹ̀ ńlẹ̀ ló kó pa. bàbá ikú tààrà. mo rò pé sóye díẹ̀ ọlọ́jọ́ máa yé. wàlákin àlewọ́lẹ̀ ṣùgbọ́n o ìzákaná tí ní síbàtú ìlà ummihi túdí mutasaulat wà á ń yún kíra kọ́líbùhù wà á ń yù sáà ìlà omi yìí fàálì yọ̀dàl àní hàdà ṣùgbọ́n tọmọ kẹfà wa ń bẹ táwọn fìyà pè táwọn fìyà pè ìmọ̀ fìyà pé èèyàn ó máa béèrè àwọn questions yìí o sẹ́mà bẹ́ẹ̀ ìmọ̀ fìyà pé èèyàn yóò bẹ̀rẹ̀ yóò níbi questions pé wọ́n fìyà pé ṣé ọmọ sìnà ni ṣé kò ní bàbá ni ṣé bàbá rẹ sọ pé kò ní ni wọn ti wá rí báwọn ṣe pé ọkàn rẹ ò ní ọkàn rẹ ò máa kọ ọ nítorí dáa jù láyé fọmọnìyàn kan fi tìsọdọ rẹ ní ọ̀dọ̀ bàbá èèyàn ẹgbẹ́ wo Yorùbá wọn ní òkè òkú lòkú rè ẹ bí òjò jàǹjà báyìí lọ jàǹjà bíi ẹ bíi aláǹtakùn ṣe lọ́sàbí ìtọ́wá bí ìgbà àga lé bàbá rẹ̀ nu káfí tí ọ̀dọ̀ bàbá òun ló dáa jù. àwọn afọwọ́ abẹ́rẹ́ ìkọ́dà náà ṣé bàbá rí i pé ìmáa fi ó kọ ìmáa fi ìyá fi ọmọ arílára ẹ̀ pé inú rẹ̀ ò dùn sí sáré kéǹjì ẹ̀ káwọn fìyà rẹ̀ pè mọ́ ní òsì ní bàbá yìí wọn àlè kéǹjì ẹ̀ nta kéǹjì ẹ̀ sílẹ̀ nta kéǹjì ẹ̀ sílẹ̀ torí bá a ṣe ń fi ń pè yẹn àdìpẹ́nu rẹ̀ ò dùn tarawa ṣe ń jẹ sí a ṣe ń jẹ sí ìlà ìsinmi yẹsí òlìkúlì ìnsáni a wà ṣe ń jẹ sí orúkọ kan tí gbogbo ẹ̀dá lẹ́tọ̀ọ́ sí bíi Abdullah Abdullahi ní ìṣẹ̀rú ọlọ́run gbogbo wa ní gbogbo wa ní ọlọ́run ẹ máa pè ní Abdullahi ẹ máa pè ní abdullahi abdullahi abdullahi Tabi Abdurrahman, Abdurrahman. Tabi abdulkarim abdulkarim tàbí abdulatif abdulatif wa ma asbaha dhalika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má fi ní tí ó bà nínú jẹ́ ẹ má fi pè mọ́ tẹ́bá di pé inú rẹ̀ ò dùn sí àwọn tẹ́gbẹ́ bá ṣe bẹ́ẹ̀ ṣe ń fi orúkọ ìyá rẹ̀ pè é bá di pé inú ẹ̀ ń dùn àwọn ti dáa orúkọ ọlọ́run òjọ̀gbọ́n máa lọ kò jọ̀gbọ́n lọ bẹ́ẹ̀ nù wọ́n fọkọ̀ ìyá pè inú ẹ̀ ń dùn àwọn tí ń pè ó máa ronú pé kí ni ń bẹ lábẹ́ rẹ̀ náà sí bàbá rẹ̀ kódà bí bàbá èèyàn kú. ọmọ mami. ọkọ ìsákù. èyí bá wọn. ọ̀rọ̀ mi ta ilé àǹfààní náà yà yìí ó ní pé àti ó yẹ fún ẹ ń bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ ń bá jẹ́ ọmọ kéwú ẹ ń bá jẹ́ ọmọ kéwú àbójọ́ ọmọ léèwé tí wọ́n ń kọ́ ní kéwú tí ń mọ̀ tí wọ́n ń kọ́ níwé tí ń mọ̀ gbogbo ẹni ẹ bá kọ́ kì í tí ẹ bá kọ́ mọ́ Akbar kò dẹ̀ láyé tẹ́gbẹ́ ń tẹ́ pé wọ́n á ọ̀bẹ wọ́n la ọpọlọ rẹ̀ wọ́n máa kó ìmọ̀ bíi ẹyin kama lódù ẹ síbẹ̀ rárá kódà bíi ansẹt tá à ń lódù kírẹ́dìtì síbẹ̀. bẹ́ẹ̀ sì ni ọlọ́run fi ansẹt ó fi júwe agbára ẹ̀ náà ni ẹ máa ń ansẹt lọ kó ronú agbára ọlọ́run lára ansẹt. ìbòsè kékeré ìbòsè ó máa fi ronú ọlọ́run ni a òfurufú lọ báyìí òfurufú la mú lọ́wọ́ àbí kírẹ́dìtì yín o ṣé àgbàdo ní tẹ́ ń jù nù tẹ́tì yín. thirty seven forty eight. Eh, thirty seven thirty forty eight nìkan ebe kan ebe ń tẹrọ síbẹ̀ ni ẹ̀ ń tẹrọ ẹ̀ẹ́dẹ̀ tẹ̀sán yóò lóun ti gbà ọ̀dọ̀ ẹ̀ tẹ̀ ẹ̀yin lẹ̀ ń wò lẹ̀ ẹ̀ka ara ansẹ́tì ẹ̀ka ansẹ́tì náà ni kò sí kankan tẹ́ ẹ múlẹ̀ tẹ́ tó kún sẹ́ẹ̀tì yẹn yóò sì yóò dẹ́ yàtọ̀ sígbà tí ò tí ì sínú ẹ̀ ń sìn yóò máa sọ̀rọ̀ ní ìsìn yóò máa bọ́ bìkan ní ìsìn bí mà ṣe rí nìyẹn bá ṣe ń gba ìmọ̀ náà nù ebi ń bẹnu tíra ni wọ́n ń kọ́ wa ni wọ́n ń bọ́ sọ́pọ̀lọ́ wa àwọn náà wà ń sọ padà bí baba lódu kírẹ́díìtì sórí iṣẹ́ ti wa tí ó sì bá ṣe tẹ̀ sí ó ti gbà ọ́dọ̀ kíní pẹ́ńpẹ́ yẹn rasẹ́ẹ̀tì kan rasẹ́ẹ̀tì kékeré kan kò wá màmá fi ma agbára ọlọ́run lára sẹ́ẹ̀tì túpalẹ̀ tó lè mọ̀ sí tún ṣe mọ́ túpalẹ̀ débi sàlẹ̀sàlẹ̀ rẹ̀ já já gbogbo páálí rẹ̀ tí wọ́n lẹ̀ mọ́ra wọn gbogbo tí mẹ́rin ojú pẹ̀mpẹ́ báyìí lọ páálí lásán ni wọ́n tòjọ́ síbẹ̀. àti ọlọ́run kò fẹ́ kí nǹkan bá wọn dáyé lọ ẹni tó ronú ẹ̀ ká ronú ẹ̀ lọ́lọ́ ní kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ ni. Allahu Akbar ọfẹ ẹyà tí wọn tún ronú omi nìsín sátẹ mélè lọ́wọ́ àmú káàkiri wọn ronú omi tẹ pé taba ti àtàn akànjúlé ni ẹnu àníyàn dá máa fi lò ó. pé mo fẹ́ pẹ́ nìkan o ṣẹ́ẹ̀sì mi máa bá ń pè ẹ ẹ oko tí ń jẹ́rì hmm. yóò sì máa pè níbẹ̀ tí dàníyàn yẹn. àníyàn ti ṣáájú. tó bá fẹ́ kí wọ́n ṣe yóò ṣe wọ́n ṣe ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni kakọ́ ni ń kéwú ká máa àṣẹ ọlọ́ni àṣẹ ọlọ́ni ibà bá ń sọ̀rọ̀ kalẹ̀ ni ń sọ̀rọ̀ kalẹ̀ ni ń sọ̀rọ̀ lẹ̀ ni títà ń sọ̀rọ̀ ni títà ń sọ̀rọ̀ ni ọmọ akẹ́kọ̀ọ́ sì máa wò ó sì máa wò ó sì máa wò ó báyìí sọ́tán olùkọ́ fi ń kọ́ gójú bọ́ọ̀lù tí ń kọ́ tí ń kọ́ tí ń kọ́ tí ń kọ́ ó kà ń wò náà ní ń kọ́ mọ̀tò allah akbar kebe lẹrọ ọmọ fi ní ìdí ọ̀rọ̀ ìmọ̀ ẹ bá ń kéwùnú yín bá ń kàwé ẹ máa ṣàdúrà tó torí ká ṣàdúrà torí ẹ wọ́n ní tí ọlọ́run wá fi ìmọ̀ mọ́ wọ́n lọ yẹ kó máa dúpẹ́ e, arínú ayà yìí pé ọwọ́ fi hàn kọ́ ọmọ òun ọyọ̀ máa dúpẹ́ wọ́n fi ṣàwọlé di fi di urimahu urimahu kathiru minan nas wọ́n sílẹ̀ wà fọ́pọ̀lọpọ̀ ní ìyàn gbogbo ẹni tó ti dà àfáà lónìí kóró nínú ibi tó gbé kéwú sóò nìkan lọ́wọ́ iwájú àfáà jọ náà múnátẹ́ tó tàǹkì tẹ́ sírì ọjọ́ àfáà lọ́jọ́ wọ́n láti wọ̀tán dáadáa. Allahumma àmín. àǹkì tẹ́ sírì ńgbà náà wọ́n ní àǹkì tẹ́ sírì ni wọ́n sọ pé à ń ké tafsiri. àlè wọn ò lè pé ẹ wá tu ẹ wá tú bí tẹ̀ ń ké ká tú ká lè tú. tó bá àtìmúlẹ̀ lọ báyìí. tí wọ́n sọ pé ẹ̀rọ ńlá kọ̀wé yóò ní àfihàn dájúdájú ọlọ́run àkọsí dájúdájú ọlọ́run àfihàn adébórí ni adébórí ni. tafsiri mi ò ṣe é kà o. tí yàá dúdú pẹrẹ fúlẹ́ẹ̀dì ẹ má fẹ́ wá tọ̀ yọ máa ṣe máa kà á ilé àtúnyẹ kẹkà wéyì kígbà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ń tẹ̀sẹ̀ sí báwọn kí ẹ̀ ṣe lọ kàwé mẹ́fà náà rárá àlọ́ náà táwọn lẹ̀ ní abc o. ọ̀tọ̀ ní akwalẹ̀ ìgbé a ah, bí d bá ti fẹ́ kọ́ a ìtọ́kọ̀ rèé o bí ìtọ́kọ̀ rèé o téèyàn bá wo tí àmì ìjọ náà tó wo tọkọ bẹ̀ ní ìsìn èèyàn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn tí wọ́n pé orí paálà ẹ̀yìn tí ọkọ Yorùbá tọkọ orí paálà lẹ̀ njọ́ afẹ́ máa tó padà gbòòrò sí lórí paálà mọ́ lọ. paálà ni o orí paálà. àkú màmí fagùn àmì àmàmì falẹ̀ kí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ọlọ́ọ̀ni máa sọ yàn jùlọ fẹ́ sọ dà. ẹ ìyànjú ń ta afá àdàrọ̀ máa kẹ́kọ̀ọ́. nígbà yẹn a fi àwọn kan tábà rí pé àwọn yẹn wọ́n ga jù á lọ a fi hàn bojú sáwọn afá orí bẹ́ẹ̀ sàtí máa ń jókòó àwọn olójókòó wájú ẹ̀yìn láwọn máa ń wá jókòó sí láwọn máa jókòó lẹ́yìn kálíráyè sùn. ẹ táyé bẹ̀rẹ̀ kí láti ẹ máa gbọ́ ìhanrun lẹ́yìn ni. àwọn àgbàlagbà kan tí wọ́n pé àwọn ti hàn wọ́n ti kéwò mí wọ́n fẹ́ tún kéwò wọn sí tí wọ́n wálé kéwò wa láti gbójú. nta kí n tẹ́fsìrì nìyẹn jama. ẹnìkan wá ń bẹ kọ́lọ́mọ́ni sàlẹ̀ kọ́lọ́mọ́ni kẹ́ ọtí sàlẹ̀ sí nìsín ọ̀dọ́jọ́ ni wọ́n ń gbà náà tó náà ń kí tẹ́fsìrì. ńjọ́ wá jọ kan ní bá ń ka tẹ́fsìrì ní bá ń kà mo wá lọ dúró nbìkan máa ń wò pé a ń mọ̀ ń kà á ń mọ̀ ń rí kà á ẹ̀yìn máa ń wò máa ń wò lọ́ọ̀kan lọ́ọ̀kan ìyẹn lẹ́yìn ká abájídé ǹdẹ́gbẹ́ làjìdá afẹ́kan fi sùn ni èsì ìwé àbáfíìsùn náà jákujàku náà làákọ́ sétí rẹ̀ náà. ní ọjọ́ tí mo wá bẹ̀rẹ̀ sí fẹ́ kọ́ ẹ̀ ń tẹ́fù sí i lájẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ pé mo fẹ́ kọ́ ẹ̀ ń tẹ́fù sí i o à ń pè afa yẹn ní abidin ó náà ti kú nìkan ọmọ nífọ̀rọ̀ kẹ́ níta yìí náà ni màá ní gbé gbé gbé tẹ̀sí rẹ̀ lọ́wọ́ èmi á gbé mọ́tínú lọ́wọ́ báyìí mo fi wá ń kọ́ máa kọ́ tán lọ máa ní egbò náà ìyìn màá lọ gbé rẹ̀ mi tí mi ké tẹ̀sí rẹ̀ níbo ni tí mò ń wí ti ń wá. àṣẹ ọlọ́ọ̀ni jàmáà ntọ́nà bá fẹ́ sọ yàn lẹ́yọ̀ ńgbà wọn fẹ́ bẹ̀rẹ̀ pé àfẹ́ máa kọ́ yàn tẹ́fìsì gangan pé àmà akẹ́kọ̀ọ́ ma máa lọ́ra sọ́wí máa lọ́ra sọ́wí tuntun tuntun máa lọ́ra. ní ìgbé tẹ́fìsì rí lajé lẹ́yìn pé àfi ké tẹ́fìsì tàn án ti wà límà tí mo ti tí mo ti páàkì ń bẹ́ nu létí àníìsì bẹ́ẹ̀ mo sì wù láti ọdún náà. níbo wá ni ìta fi ń sọ èyí ti wá. ṣùgbọ́n wọ́n ní wọ́n ní ń jọ́ náà wọ́n láti ké wọ́n ní ẹ ti ké tẹ́fìsì rí o ẹ̀yin bàbá wọn ẹ wá ọmọ ẹtí kétà sírí ẹ wá sí olímọ̀ wọn o wọ́n sì bá ní séńjọ́ náà wọ́n sì bá ní séńjọ́ náà wọ́n náwó wọn nára tí wọn ò lé pé ká gbé wá pé bọ́lá kiri ká gbé níta kiri ọlọ́run àdúgbò fún ọ. wọ́n sá mọ́nà láwà lẹ́yìn má àlè ilimi bílí ìbáàdà wà dáhàwà ilallah sọ́ra tí nìyìmà tó ń fa ọkà nìyìmà tí téèyàn bá lọ kéwù. tọ́yẹ pé ńgbà tó kéwú tán ó tún wá ń fi ṣe bàdà ó tún fi ṣe dáwà à wọ́n ní dẹ̀kun wá gorí dẹ̀kun fún fasọ́ra sí nìyíma tó ń fọ́ ka nìyíma Allahu akbar kabir fàkẹ́mọ́mí ń náà sí ń dọ́lú ansawa ìsẹ̀bi àyèmáyé ẹ̀dẹ́ pé ti sọnù kó lójọ́ náà kéwù náà lẹ́lùmí náà ké tọ́lọ́ ń lo sábàbí ọ̀nà àánú fún kéwù náà lókè wọ́n ní ẹ̀gbọ́. tọ́lọ̀ ń sọ nù sọ́tọ̀ yaniham one sixteen tọ́lọ̀ ń sọ wípé wàyí tún tí àkísára mìíràn àkísára máa ń filẹ̀ adé yòdì lù ká ansabilillah wọ́n nábì tọ́ba tẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ lókè pẹ̀ wọ́n sọ nù oníjẹ́ ọmọ náà lọ́mọ àwọn èèyàn ṣe tẹ̀lé àkọ́lọ́ ń fún ẹ fún ọmọ yẹn èèyàn máa ké ò sí pọ̀n sí pọ̀n wal insan isasara bi an bi an amil lai alayhi bil ilm wal ibada wa da'wa fa innahu yasdadu farahan wa sururan tí n bá ti wá rí i pé ọlọ́run máa sànù òun pẹ̀lú pé òun máa kéwú òun máa fi ń ṣe dáwà òun máa fi ń ṣe ìbádà bóun ṣe lágbára mà wọ́n yẹ kí lẹ́yìn lékún ní ìdùnnú àti ìdárayá wàmùsọ̀ bára kó sì máa ṣe sùúrù wàsọ́búra kó ṣe sùúrù pẹ̀lú ara rẹ̀ kó lè ṣe pẹ̀lú sùúrù pẹ̀lú ẹ̀kejì rẹ̀ torí kí ni o ọlọ́run ti fún ní tí ọ̀fẹ́ nìkejì ẹ̀ ọlọ́run ní wáyé sí alámùtúkàlì kìtàbà wàlẹ̀ ìkímà wàtàwọ̀rátà wàlẹ̀ ìǹjì a máa rántí ìgbà tá a fún ọ ní tíra tá a fi ìmọ̀ mọ́ ọ a fi bó o ṣe kọ nǹkan mọ́ ọ a fún ọ ní kímà a tún fún ọ ní tàwọ̀rátà a tún fún ọ ní ìǹjìlá ìwọ nìkan ìsá ọlọ́run àwọn náà dúpẹ́ tiwa o. gbogbo wa bí lọ́mọ palisiyan la fa ọlọ́run àná ọlọ́run palisiyan la fa. àwọn afa wọn láǹfààní míì tá a tún rí nu àyà yìí ni pé àtẹ̀síìsì aláhìkìmà ọlọ́run máa máa tún sọnà sí lórí ìkìmà lọ́tọ̀ pé àti kankan tó ń jẹ́ ìkìmà lọ́tọ̀ wọ́n yẹ máa fati àkàmì sẹ̀ríyà taba pé kinanjẹ jan kinanpe ni ikima ìtìyànpè ni ikima ni kéèyàn ma àwọn àdájọ́ sẹ̀ríà ọlọ́run àwọn àdájọ́ pé ọlọ́run sọ báyìí anabi sọ báyìí àwọn afa sọ báyìí ikima nù. wàgáyàtù wàgáyàtù àwàsàbàràtù ha kéèyàn ma gáyà rẹ̀ kọ́ ma èso rẹ̀ fàyínà márífà dálíkà làṣà kà á nà yusibu imana ẹ̀ ń bá ma gbogbo eléyìí yọ sàlékún imani rẹ̀ ẹ̀ ń bá sì pé imani òun lékún ó rí i pé sẹ̀ríà ń yé òun sí i ẹ̀ láfi ń sọ fún ìwọ́n akẹ́kọ̀ọ́ yìí pé gbogbo ohun tó bá jẹ́ bí ìjẹkújẹ ìṣekúṣe ìwòkuwò kájìnà sí ní àlùbáríkà pé a kẹ́kọ̀ọ́ àfẹ́kọ́ lọ́n fi mà wá ẹ̀ ń rọ́ọ̀dù ẹ̀sẹ̀ wọn kì í mọ ẹ̀kọ́ ẹ máa ń rọlu ẹsẹ̀ gbùdọ́lọ́wọ́n bá lóun ọ̀fẹ́ tí bá ń ṣe é bọ́jẹ́ kí kò ní gbọ́ yé bọ́jẹ́ ìwé kò ní gbọ́ yé olódò lọ́pọ̀ ń ta ní ìsìn olódò lọ́pọ̀ ń ta ní ìsìn ìlú wa ni ọ̀dà tìlú bá dáa ni àṣírí ìbá ti tú gbogbo ẹ̀ ti ń bẹ ní yunifásitì tẹ́ bá dá wọn sí mẹ́wàá ìdá mẹ́jọ ò sí yunifásitì olódò ni wọn ẹnu pé wọn ń rí ọ̀nà gbé gbà wọn bá wọn kọ ní tí ó máa kọ wọ́n bá wọn máàkì tó yẹ kí wọ́n bá máàkì nẹ́ẹ̀fì ń jọ oníwèé bí ẹ̀sìn ni wọ́n á fẹ́ èbó bá ti fọ bórókìnì ó ti ń fẹ́ èbó náà nìyẹn wọ́n ti bórókìnì kó ìwé gidi gbò lẹ̀. ní àgùntẹ́ lam. Hmm, àgùntẹ́ lam ìdè dèdè gbogbo kánakànà kan tí tí ò ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n lè bò sí wọn bẹ́ẹ̀ bá sọ lójú wọn wọ́n mọ̀ pé kí ní ìpínlẹ̀ ń wí ni. wọ́n ti da gbogbo ẹ̀rú lọ. bójú obìnrin àwọn tí ọkọ̀ kan tí wọ́n ti dóde pé à mọ́wọ́rì bójú obìnrin tó bára ẹ̀ kí. wọ́n pé kí sí mi bàbá yìí ẹ ẹ ẹ kí ọlọ́run kí ọlọ́run náà sànú ni o ẹ má fẹ́ ma ẹ̀kọ́ gidi tọ́fẹ́ kẹ́kọ̀ọ́ gidi dúró sórí rẹ̀ jìnnà sẹ́sẹ̀ àfa àti òsàfi kọrin kan oníṣàkáwùtù ìlàwà kí èso yìí fi sí kọ́. شكوت إلى وكيع سوء حفظه فأرشدني إلى ترك المعاصي وأرشدني إلى ترك المعاصي وأخبرني بأن العلم نوره ونور الله لا يهدى لعاصي mi pé mo mọ̀ ha kò mọ̀ dúró mọ̀ kí ni n ṣe. فأرشدني إلى ترك المعاصي ìlíàmù tí àfọwọ́fọmọ kí ó ní pé ó ti ń dáná nù o ti ń ṣe ọlọ́run o gbogbo ohun tí bá ń jẹ́sẹ̀ lọ jìnnà sí o tó fẹ́ mọ kí o torí tó fẹ́ mọ̀ yìí nóòrù láàyè ìmọ̀lẹ́ ọlọ́run láàyò dáàlì á sí wọn ìfẹ́ ní bá ń yabọ̀ ọlọ́run ẹ ẹ bá ti máa ké ó ti dọ́ ó ti ó ti lódìdí èèyàn kò wá ní kẹ́kẹ́ ní ti bá ń yabọ̀ ọlọ́run ní ọlọ́mọlú yẹn gbogbo yẹn máa kẹ́kọ̀ọ́ ẹ lọ jìnnà sẹ́sẹ̀ ẹ má sàfara wé ibi kan kẹ́ ẹ lọ má máa wá rọ́ọ̀kì ah. wọ́n jìnnà sẹ́sẹ̀ náà máa ṣe ntọ́lọ̀ ń bá fẹ́ máa kírun déédéé máa yé má jẹ́ kírun máa fọ́ ọ́rù máa kí jàmáà máa jí lóru máa jí ṣe tàájú máa ṣe dáadáa má jẹjẹ kú jẹ má má máa jókòó sí di tẹlifíṣàn máa wò kú wò má. ìlú ọ̀rọ̀ nù. ọjọ́ kò sí tẹlifíṣàn àbí ọjọ́ kò ẹ̀ tí wọ́n ń gbé tẹ̀ ń gbé káàkiri àgbékọ́ wọ́rọ́ tẹ́ gbé káàkiri. Ah, látọ̀ lọ́n lọ́n ìṣẹ́ẹ̀tì gángan ansẹ̀tì ansẹ̀tì ah. bàbá. ní ọdún tí ansẹ̀tì yìí dé mo nà ókè níbí ìjọ náà. ní kìíní kan pẹ̀lẹ́ bẹ́ẹ̀ o. mo ní kìíní yìí jàmá hmm. ẹja agbára nílẹ̀ dé. Ah. mo ní yahudi ò ṣe nǹkan láyé rí kọ́ wá sí pányán wo ẹ máa lè ṣe àdánwò rẹ̀ ìjọ náà kò tí ì sórí ṣíṣe àdánwò báyìí lẹ́yìn ká fi pè ká fi sọ̀rọ̀ ká fi ṣe gbogbo àwọn oríṣiríṣi tẹ̀ fi ṣe ní ìṣe kò tí náà sẹ́ẹ̀tì nìsín ọba tọmọ mi jẹ tán pátá pátá pátá ìdún bàjẹ́ lọ́lọ́ ìsìn. kò yé bàjẹ́. yóò máa tẹ́ni tẹ́ni gbogbo ní tó yẹ kó wò ń bẹ̀ gbogbo ní tó yẹ pé ojú ọ̀gbọ́dọ̀ rí. kódà wọn ní kíláàsì mi máa ń gbénu kíláàsì. Hmm. yóò máa ní àsìkò tí wọ́n ń lọ́wọ́. ẹ bẹ̀ tẹ́gù ìmí ọmọ yóò fi nǹkan bọ sí báyìí títì ọmọ ìkan bọ sí yóò fi bọ sí báyìí. tọkọ ìkànlá. ṣé ìka ń gbọ́ púpọ̀ ń bẹ̀ ní abá. àwọn agbọ̀nrín. gbogbo ohun tí a lè ṣe yìí ló ní ló ní para lọ́jọ́ iwájú. Ah, ẹlòmíì yóò kó ń gbọ́ràn yìí yóò kó ń gbọ́ràn yìí jọ ni. Hmm. òun ti nǹkan bọ̀ sí sáńsá sáńsá sáńsá ah, ọlọ́run tó dá etí ó ti dá tàbí ká láwù asọ̀lẹ̀ wọ́n máa jù ọ síbẹ̀ lọ́kọ̀ọ̀kan ni o lọ́ọ̀kan wọ́n máa síbẹ̀ láwọn ahọ́n sí lọ́mọ ahọ́n ó sì ṣe ní ní tẹ́ pé ẹ̀bá àsọ̀lọ̀ kẹ́lọ̀kẹ́ yọ gbọ́ ọwọ́ àgbè bọnú rẹ̀ ìwà ń ṣe sí sáásáásá máa ló lọ gbogbo lò mọ́. yòtán kò ní pẹ́ kún o. nǹkan tá à ń fowó rà bí aago sílẹ̀ sí nǹkan kan sí wọ́n máa ń ẹ má jẹ́ o dúó dí ẹ má jẹ́ o dúó má ẹ má lò lọ sáá bí mansin nìsín ẹ ra mansin tuntun pàtàkì alẹ́ rọ bẹtúrò sí kókó kankalẹ̀ kọ́mọ̀sẹ̀ lọ gbáà ilẹ̀ tó mọ̀ sọ́ra bẹtúrò mi ti tó kankalẹ̀ mọ̀sẹ̀ lọ gbáà òní di ogun pàpà má jẹ́ o sọ́ọ̀bù mọ́ yóò sọ sẹ́lẹ̀ ìjọ kan. Ah. No strike you. kẹ́ ẹ máa gbò díẹ̀ kọ́ máa sinmi díẹ̀ ńlọrọ ni wọ́n ṣe fún. ọwọ́ àti nǹkan bọ́ tí ọ̀rá ń gbọ́ sáásáásáásá. ó ti dà. ṣé yóò tún máa dájú. àyà kún un lọ. o tún gbọ́ nǹkan gidi. ẹ bá ní fún àbàbà ní. kama bọ̀ bí. ẹ má bọ̀ ẹ bá bọ̀ báyìí ẹ bá bọ̀ báyìí ẹ bá bọ̀. díẹ̀díẹ̀ ni nǹkan dùn ma díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ntọ́lọ̀ ń bá dáká máa lò díẹ̀díẹ̀ ẹja máa lò bẹ́ẹ̀ ẹ máa lò sáá lọ gbúrúgbú tá a kì í débẹ̀ ni pé ẹni bá fẹ́ ma ìmọ̀ ní ìmọ̀ gidi kó ṣe sùúrù kó má yapa ọlọ́run kó má yapa ọlọ́run ìmọ̀ yapa ọlọ́run ìmọ̀ lé ìmọ̀ lọ ni ọlọ́run làwa ń bẹ̀ o. àmín. èsì abámà kọ́lọ́mà ní baraka sí i ọ̀la ìtòbi ọlọ́run. nínú àyà yìí àtúrí àǹfààní ń bẹ. àǹfààní ẹni ìtìlákù lápùtìlẹ̀ kálíkì aláàmásán náà wuli makaluk àṣẹ alẹ́ pé ntí ẹ̀dá ntẹ́dá bá ṣe alẹ́ lógbólóhùn kàlákọ̀ fún pé ọ̀dà ẹ̀rí ńgbọ́dọ̀ ń sọ fún wa ní isa takalukumina ntí ni. kàyàtẹ̀ pọ̀ èrè bi'idni. ọlọ́run ní takaluku bidantini tóyira látara ẹ ama òfin ṣe ẹyẹ kò wá pé tẹsínáwó kò pé tẹsínáwó bidantini tóyira oní takaluku takaluku ló wí. yẹn pé kéèyàn bá náà bá ṣe nǹkan kankan o lè sọ pé kàlákìtù wù ẹ̀rí kàlákìtù wù ní túmọ̀ tí o bá ti wá a sọ pé ọ̀dà ṣùgbọ́n ní lárúbáwá ìtumọ̀ ni pé o ṣe é nú àyà yìí aráǹfààní yẹn pé a lè lò fún ẹni tó bá láwùjọ ní ìsìn lẹ́wọ̀sán náà àtàbá bá ń tó bá ṣe ilẹ̀kùn kan bí káfíńtà káfíńtà káfíńtà ní ìsìnká ilẹ̀kùn ní ìsìn ó lè sọ pé kàlákùtù bá bá ó lè bẹ́ẹ̀ ó sì ọ̀rọ̀ sọ. ibẹ̀ ni pé ọba àdékè ọlá sọnù sọ́ọ̀sì múmi nù náà àyà fourteen tọ́lọ̀ ní fatabaraka láhù á. sanọ́lẹ̀ hàlìkì. ọlọ́run ní ti tóbi ọlọ́run mímọ́ ọlọ́run tó yẹ pé ńlọ́mọ nǹkan dájú gbogbo dáǹkan dáǹkan lọ. hàlìkì náà jámù mùdákàlí salim sẹ́mọ̀ pé ọlọ́run bá jẹ́ àgbọ̀ pé òun nìkan kó òun dáǹkan nù ọkọ̀ yìí pé tòun lọ dáa dídá àtọ́lọ́ ni ọ̀la lèébù gbogbo tọ́mọ nìyẹn bá ṣe pátá láyé yìí yóò dà tó ń ta lébù ni àmọ́tọ́ lọ́ọ̀ nìkan payáwó lódodo àwọn òyìnbó wọ́n kẹ́kọ̀ọ́ débi kí wọ́n lè sojú sẹ́ni tó jẹ́ ìbára kó mú àmọ́ wọn àfiwé yìí nà rí jàmọ́ hmm. ibi ìbò bá ṣe sí ọ̀nà tó bá kọjú sí kí wọ́n máa wò. ọ̀nà sagbẹ́. tọ́ba ikọ̀ wájú pé wájú ni ìbá máa yí ojú kejì sọ́nà bíi ṣẹ́sìn wà pé látara àti ọlọ́run ẹ̀yìn jù wá yìí ah tabaraka Allahu asan ẹ̀kín mo lè máa wò yín báyìí kí n máa fi mírọ̀ wo bàbá kí n kọjú sí báyìí kí n kọ fèsì mi sí yín kí n sì máa wẹ̀ bí ọ̀tún níwájú sí yín báyìí mo sì rí fa ẹ̀ sì gbójú kúrò nù ọ̀kan báyìí ẹ ojú tí mo ṣe yí bá wọn. Hmm? àwọn ọba nàìjíríà ń wáyọ. rọ́tà lọ́hùn àṣànà lẹ́bàáyíkín. títóbi ọlọ́run fẹ́ kó lọ́mọ nǹkan dá gbogbo nǹkan dá sí wa lára jẹ̀mọ́ abẹ́lọ́ba àlékè ọlá mọ́jẹ̀ wọn ò fi àti fífi àbíkínà ń pè mọ́jẹ̀ wo fi pààrọ̀ ẹ̀. àmín. ọlọ́run jẹ́ mi wọ́jọ gùn bákan náà. àmín. ojú wa ọlọ́run má gbà etí wa ọlọ́run má gbà ahọ́n wa ọlọ́run má gbà. ẹsẹ̀ wa yìí má gbà. àmín. má gbà pa má gbà gbogbo ẹ̀. àmín. bàbá wa gbà àti ọlọ́run tí ń bẹ lára wọn má gbà o. àmín. tẹlomi ń bẹ kọ gbàǹtò tọ́ bọ̀ tí a sẹ́lọ́kẹ̀ mú kó ń bẹ̀. Allah. akọ̀ ìjàpá mọ́ nìyẹn tí a ń dọ́rú. akọ̀jà pamọ́ nìyẹn ẹ̀tọ́ jẹ́sẹ̀ mọ́ nìyẹn lọ́ba tán. ọlọmọ gba gbẹ o sọba gba lódìdí má gba ní má gba àṣẹtì mbẹ́mbẹ́ wọ́n àná ọlọ́run wọ́n lọ àárí ẹ̀kọ́ yìí kọ́ ẹ̀ dàgbà pé tẹ́mọ̀ yẹn bá ṣe gan-an ó lè àjọ pé xalaka wọ́n ní sẹ́wọ́n ẹnìkan máa béèrè pé ọ̀dà náà ńgbà bá fi ìròyìn dídá táwọn tó fi ròyìn ẹni tí wọ́n náà ni àtọ́wá dò náà tó dá nǹkan kí yàtọ̀ sí ń bẹ láàrin ti àti tọ́lọ́hún aha àwọn afáà ní alifariku azimu dídá ó jìnnà síra wọn ti fẹ́ <laughs> ibẹ̀ mọ̀ pé kálíkù lè kálíkì ìjáàdù mi ní àdámì ni sẹ́yìn pé yíyá tọ́lọ́hún bàdí kẹ́ ọ gòkè ní ọmọ bẹ rárá rárá ọlọ́mọ àwọn àṣìbí dídá ni. alama yuridu láwù aṣàwàjàlá ntọ́fẹ́ fi dá oronú fọ́tò tó wú ó sì fi dá. ọmọnìyàn kò lè ṣe nǹkan kan láyé yóò ṣe bí irú kan tọ́lọ́hún tó rí ni. ẹni kò wá ní ṣe sẹ́tì tọ́lọ́hún ṣe. Ah, nígbà tá lọ sí kuwaiti ní airport kan ní airport ti Addis Ababa wọ́n gbé àwòrán kan síbẹ̀ ah mo ti ń rí àwòrán láyé ọ̀kan nìyẹn ẹ ti kí tán kò sé kò sé mà ìpè kè ah gbogbo alágbára lọ́wọ́ wọ́n máa ṣe síbẹ̀ ni obìnrin ní àfisẹ́ ọ̀lẹ̀ sọ̀tọ̀ kọ́rùn báyìí ẹ kà pé ẹ ẹ yàgò wọ́n sì gbé síbi tẹ́gbẹ̀ẹ́ gbẹgbẹ́ kọjá ah. pé ẹ jọ mà. <laughs> ètù tóbi ọlọ́run ọlọ́run fọmọ nìyẹn lọ́pọlọ ẹ̀ẹ́dẹ̀kọ́ wa sọ̀rọ̀ kókó kọ́ sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀kọ́ sọ̀rọ̀ kókó kákí kọ́ dáhùn <laughs> kò léṣe yẹ léṣe yẹ. ọ̀rọ̀ ni wọ́n lẹ́sí yusawiru kó ń fele àrẹ àmì kan fàyàṣà àhùn ọlọ́run lòún ya fọ́tò yín sínú àkòlù kẹ́ ìyá yín bóun ṣe fẹ́ ẹ̀ wọ́n ṣe yà wá ntọ́ fẹ́ fi wá ṣe lọ́yà wáyì allah akbar kabir ọ̀yà ẹlòmíì bíi bàbá ẹ̀ ọ̀yà ẹlòmíì bíi ìyá rẹ̀ ọ̀yà ẹlòmíì láàrin bàbá àti ìyá rẹ̀ ẹ máa wo ẹ máa rí bàbá rẹ̀ lára rẹ̀ ẹ máa wo ẹ tún máa rí ìyá rẹ̀ lára rẹ̀ bó o ṣe fẹ́ lóyà yìí ni wọn ò fi fẹ́ kéèyàn máa ya fọ́tò náà fi fẹ́ kéèyàn máa ya fọ́tò ẹ̀rí pa kìkìkì ní mádùújọ ni. èyí tí a bá ti gbọ́dọ̀ rúrí lọ́wọ́ a yá ha ìfìyàpamọ́ ni ìyá fọ́tò máa fi kọ́lé. tó gbé kọ́lé yẹn ìkíná ọkọ̀ jẹ bàbá ńlá yà láyé ń pa pé mùsùlùmí àlè farawé ẹ̀ ń tì í ṣe mùsùlùmí. nítorí pé bìkan náà kájọ ń lọ ẹ mà yí pé ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ akẹ́kọ̀ọ́ nù léèwé kan fún àpẹẹrẹ tó bá ṣe ń tó kù díẹ̀ káàtó bí títà ó ṣe bá wí ike ọba ọmọ kan tó wá gbá bọ́ọ̀lù sùkúù tó ṣe ń tẹ́ ọ̀dà wí o. torí o lè báyẹn wí dáná o hmm. wọ́n pè sáà ń fi sùkúù rẹ̀ ọmọ tó wá gbá bọ́ọ̀lù sùkúù wọ́n á ń jà pẹ̀lú ọmọ sùkúù ọmọ sùkúù ní títà lébú pé ọtún ń jà ẹyẹ fún ẹgbàá mẹ́jọ tọ́pọ̀ ilé pápọ̀ pé ìwọ náà yá ẹgbàá mẹ́jọ kọ́mọ retí pé òun ọ̀bàrà àwọn ọlọ́gbọ̀n ọlọ́pàá pípa mẹ́ lọ lé. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn mùsùlùmí jẹ́ sẹ́ńtì ṣe mùsùlùmí o ntí ọlọ́run bá ń wò ó ràn fáwọn tí ṣe mùsùlùmí tí ọba wọn wí kò ní fún àwọn alẹ́ ń já bẹ́ẹ̀ máa ń gbé bọ́tò kọ́lé tẹ́ ń gbé káyà ó lé wọ́n lè wọ́n náà ò torí pé ẹran léyà ni wọ́n o. Hmm ẹ̀mẹ̀raléyà àbọ́pa bílẹ̀ bá kú ọ̀tún la àbújọ́ mẹ́rin sábà mẹ́rin aléyà dé sàfé gbogbo yẹn ní máa pé wò ọkà bàbà lọ́tún ọkà bàbà ló ti tẹ́ odidi ẹ̀yọ́ mọ̀ nínú ọkà bàbà sẹ́nu lẹ́nu pé máa jẹ́. tí ọmọ adáyọ̀. máa jẹ́. ha máa jẹ́ lẹ̀ tí ọmọ ilé ọba lọ ra ń jẹ fẹ́ràn yẹn tí bàbá yìí bá yẹ gbọ́ ah. wọ́n bẹ̀ nà pa. sẹ́mi ah, ah. pé gbogbo ẹran ń sìn lé táwọn ń bí fún wa tá ń gbọ́ máa wọn tí a bá lè sọ̀rọ̀ tí a bá ń wò wípé ah, ah, àwọn táwọn ń bímọ tẹ́ ń gbọ́mọ àwọn tàtẹ́ fi ń sọlá ẹ̀ tọ́jú àwọn báyìí hmm. ẹ̀ wọ́n wà á tún ọ̀rọ̀ sọ ńjọ́léyà ń bá di pé ìwọ̀n ńlẹ̀ jẹkulẹ lẹ jẹbi wọn lẹ sókè jẹ gbọmẹ sí lọ́rùn pé. Ah! yóò ẹsẹ̀ wá yé wọn. àṣẹ náà rẹ̀. Allahu Akbar. ẹlòmí àtúntò ẹran yafọ́tò tó pa. bí lọ́dà adé lójú ẹ̀. lọ́dà ẹ̀. ah yóò dúró ti gánà. jáde àbátò pé ẹ ẹran oníwo tó ń rà ní. lẹ́ran bá di méjì. ó di méjì o. ẹran ẹran di méjì inú bọ́tò. di méjì o. bí yàrá ajé náà tán ẹran náà ẹran tá a pàjẹ́ tá a sùn jẹ níjọ́ mélòó ni à ń bá ṣé náà ná kakúkú akúkú ọ̀rẹ́ dẹ̀kẹ́ sọ sórí iná. àbí kẹ́ pé méjì. àbí kẹ́ tètè làákà iná máa bẹ́ẹ̀ ya fọ́tò. ẹ wo tí mo fẹ́ bàyọ̀ mẹ́jà ni pé kí ẹ máa wẹ́ nìkan pẹ́ nìkan kọ́ fọ́tò kan lé ẹ̀yin fara wé ti torí bá anábì sọ fún wa pé tí bá wà. kí a máa sọkùnfà fọ́tò lè sọkùnfà rẹ̀ ń gbẹ̀yìn ọjà ẹnìkan ní problem ó wá láìkì fọ́tò gan gbogbo fọ́tò gbogbo inú ilé báyìí gbogbo ìtọ́ba àwọn èèyàn ńlá yà ìtọ́ba kìnnìkan yà ó wá ní wàhálà ó wá ṣe ṣe ṣe ṣe ṣe wàhálà yọ̀ lọ ńgbọ́n náà wá ṣe ọlọ́mọ ti sọ́dọ̀ àwọn afáàsù náà ọmọ yóò sọ lé ẹ̀ ńgbà wọn dé lé òní ah, no wonder aláyìí ní kí ló dé ah ogun tẹ kó kalẹ̀ yìí tẹ kó kalẹ̀ yìí àwọn èsù lẹ kó kalẹ̀ ah ó ní yéṣù kọ́ o Abíọ́lá nìyẹn o ẹ kìnìkà nìyẹn o. wọ́n tán rẹ̀. ṣe é fẹ́ gbádùn. àbí. olùfẹ́ gbádùn ẹ lọ kó lẹ̀ kíkó lẹ̀ kọ́ wẹ lọ sún náà ni o. ẹ sún ni o. gíláàsì rẹ̀ ẹ fọ fọ́tò bẹ́ẹ̀ yọ ẹ wà sún náà tẹ́bá lọ kó lẹ̀ pamọ́ bìkan ẹ̀ ń tara yín pé mi ò bá gbádùn tẹ̀ tí wọ́n á tún gà kalẹ̀ ha onítẹ̀bàdé ti dé wọ́n máa ń fún ní máa ń wò máa wọn la pé ẹ hmm. ẹ máa bá yí ẹ máa bá ń tẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí. àwọn àwòrán náà máa ń la ari lóko ńlẹ̀ ari ari ari lóko ńlẹ̀ ẹ má yà fọ́tò mọ́ àfi ìfẹ́gbẹ́ dandan bíi passport lára passport lára ìwé ìrìnnà wa tàbí olódìdí náà ń gbà míì tó bá bùkátà síbẹ̀ bíi pé ọ̀fẹ́ fẹ́yàwó ìyàwó rẹ̀ ò sí ní Nàìjíríà dandan ni kan ya fọ́tò ìyàwó tó fẹ́ fẹ́ kó rí kan ya iwájú ẹ̀ kan ya ẹ̀yìn rẹ̀ kó wò ó kan ya tiẹ̀ náà lọ fún báwọn àwọn afáfọ́ sí yẹn ẹ sì rí tán ẹ fàyà ẹ ti lò tán nìyẹn láti ṣe so. fọ́tò ìtọ́rọ̀ ń yà fún wa yìí ti tó o. Ah, àfa wojú ọmọ rẹ wojú ọmọ rẹ fọ́tò rẹ nìyẹn mo bàbá tiẹ̀ ń bẹ̀ ó bà tìyàwó tìyàwó rẹ bẹ̀ tí tìyà ọmọ yẹn ah, ó ní àgbà fọ́tò ẹ̀gbọ́n tí wọ́n pọ́n lọ́ọ́ máa fa fọ́tò tá a yà ya ọlọ́run máa fa fọ́tò tá a ya ọmọ tí bí ní fọ́tò tá a ọlọ́run máa fà á fọ́tò tayaya. ọlọ́run máa fà á fọ́tò tayaya. ọlọ́run máa fà á fọ́tò tayaya. ọmọ tí a bí ní fọ́tò tayaya. ọlọ́run máa fà á fọ́tò ọmọ ẹni fọ́tò ẹni ọmọ ẹni fọ́tò ẹni kọ́ ló mọ̀ ya máa lọ. àmín. a wà láyọ̀ gáàdùnú láyé ní kéèyàn máa wu ọmọ rẹ̀ báyìí kó máa wu ọmọ rẹ̀ bóyá ń bẹ ní gbígbé lọ́wọ́ pé a ọmọ mi rèé àwọn àfáà wọ́n ní òórùn ọmọ òórùn tọmọ rẹ̀ bá rùn sí ọ wọ́n lálẹ́ jẹ́ náà ló ti wá. ọmọ rìn tí bá tún rìn àgàgà tí bá rìn àgàgà tó dé ajé pé ó tẹ̀ tó á di èèyàn ó di géńdé àbó di múndíá. àbódi ẹni tó níyàwó ọdẹ ẹni tó lọ lé ọkọ pé èmi náà lára mi èmi kíní gíẹ́mì yìí lèyí ti bóde ah! àbótẹ̀tù wá dàáfà wá dàáfà. Allah Allah Allahumma fa fọ́tò ta yàyà Allahumma fọ́tò ta. ọmọ tí àjò ní fọ́tò táyà ọlọ́run má bà fọ́tò táyà yá. ìyẹn ti dá gbogbo parapara kama ya fọ́tò parapara ìyẹn ò ń ṣe àpamọ́ kan ọmọ yàrá aláàfáà ẹ̀bẹ̀ bẹ̀jẹ̀ rárá ògiri hmm. ẹnìkan sọ èsì mọ̀gánjọ́ ni mo ní à ẹni tó wọlé rí o ó ní gbogbo ẹni wọn bá wọn sọ̀rọ̀ ẹ̀rọ ògiri oní tẹ́ pé mọ́túárì ni ah, àbẹ̀ òbútúárì ní tẹ́ ń pè ní ẹ̀ pé ah ń bọ̀ bàbá kú bàbá ti ah bàbá ti ṣe ọ̀sẹ̀ ah. ẹ̀yà. sẹ́ni nǹkan kí la bá dé bẹ̀ yẹn yẹmọ́tò ẹ̀mí àti gbèsìkà ẹ̀nà ń bẹ̀ gbèsìkà ẹ̀nà ń bẹ̀ ẹ̀rí dènìrìn kálímọ̀ pé ń ṣe wáàsí ṣé bẹ́ẹ̀ láti mọ̀ ní wáàsí àbíkọ́ lọ́n ó fi àwọn rẹ̀ kó fi kàbúlù sí káwọn yẹn máa gbọ́dọ̀ lọ́n ká máa yí padà ká máa yí padà irọ́ náà ni wọ́n ègbóró náà ni kò sí kankan bẹ̀. lẹ́ájílì náà ni. lẹ́ájílì náà ni. nínú àyà yìí àtúrí ẹ̀ kọ́kọ́ wípé àṣẹ gbogbo ń tẹ́dà bá ń rò kò lè ṣẹ ìlàbì ìsìnìyìn tó gbogbo ń tí ń sọ ni pé ó ṣe gbá ọ̀sàwó bí ìsìnì kíní kan bí ìsìnì àwa afẹ́ bẹ́ẹ̀ lọ́nà lọ́gàn kan bí. torí aríyáyà yìí ó tọ́ fún wa pé èrò kan ò lè ṣẹlẹ̀ fẹ́rú tó máa dárò kọ́ ṣe àfikọ́ lọ́wọ́ sí i wọ́n la rí i nínú àǹfààní àyà yìí. ìyẹn lè wá rò nǹkan kọ́sẹ́ kì í ṣe pé ntọ́sẹ̀ yẹn kì í ṣe bí síkìláàlì èrò rẹ ọlọ́run ló lọ́wọ́ sí àwa bẹ́lọ́n bàlejò ọ̀la. àti pé ẹ̀yin jàmá yìí ẹ̀jẹ̀ ẹ̀fẹ̀ kan nídìí àdúrà lónìí. Hmm. a sì sí pẹ̀lú ògo ọlọ́run. Inshallah. ẹ nídìí àdúrà ah. ẹ nídìí àdúrà ẹ nídìí fún tẹ dánwò lánàá yìí wọ́n ti pè é láti Sudan lónìí tí ó bá jẹ́ pé ọ̀wọ́ tí wọ́n ṣe ládùúgbà tọ́lọ́mù bá gbà fún wa wàhálà yóò ti tó. Ah, wọ́n ṣe àdúrà tó pọ̀ ẹ̀yin ọlọ́mọdé àbọ̀ ha ah, ó ti yíwọ̀ ẹni ẹlẹ́ni tó bá àánú wá sí Nàìjíríà nítorí àwọn kan mo fẹ́ yà sí olùmọ̀tálíkà yìí gbogbo olówó ni a ti tilẹ̀kùn wọn wọn tilẹ̀kùn àwọn olówó wọn tilẹ̀kùn wọn lẹ̀ Yorùbá ni. owó pọ̀ ni. àti kódà tálíkà gan tó ti tilẹ̀kùn ní ìsìn tálíkà gan ò tó tilẹ̀kùn lẹ̀ mọ́. ebi ilẹ̀kùn tẹ́ gbélé ní títí lẹ̀ kọjá àrìn ìlú báyìí lọ bẹ́ẹ̀ bá dá àrìn ìlú báyìí hàn bá ti dẹ́yìn ìlú ní ìsìn kálukú ló ní géètì lọ pátá wa ní ìsìnkú àtàwọn bọ̀ ní ìsìn àti sáyé kìnìún àbá sanki. Ah! sanki gbàgà. ní nàìjíríà ti gbà nìyẹn nàìjíríà yìí wẹ̀ nìkan wà gbogbo bí tá a lọ ngba adeko eti mu ni ẹ ma gba amadi fẹ́ǹsì wọn ni fẹ́ǹsì kí náà ń pè bẹ́ẹ̀ kò sí fẹ́ǹsì kálukú kọ́lé rẹ̀ gbáà gbogbo agboolé kọ́lé kò sí fẹ́ǹsì kò sí kankan a sì délé sẹ́ pé àwọn ìwú tiẹ̀ ní dé adọ́kanu lé àwọn afá lọ́hùn ah inna lillahi wa inna ilaihi raji'un mọ́tàlá sí tí bàbá kọ́ sínú ọgbà máa sí akọ́sínú ọgbà máa sí wọn tẹ́gbẹ́ ń kírun. ilé àlùwàlá nìkan ilé àlùwàlá nìkan nígbà tá a kọ́kọ́ débẹ̀ ibi tí mọ́lá sí là ń lọ àtàwọn lọ́sàlù àlá ni ilé àlùwàlá nìkan odidi ilé ni a fi ṣe odidi ilé tí gbogbo kan wá pé bẹ́ẹ̀ ẹ̀ ń bá jẹ́ ẹlẹ́sẹ̀ méjì bíi tiwa bó ṣe sàrọ̀ àlá ń rọrùn ọ wà ń bẹ̀ ẹ̀ ń bá jẹ́ ẹ̀ ń tẹ́sẹ̀ dùn bó ṣe jókòó tiẹ̀ ọ wà ń bẹ̀ ẹ̀ ń bá jẹ́ arọ bí ó ṣe jẹ́ wà ń bẹ̀ ẹ̀ tí ó bá rí na ibi tí ó wòlé tí ó wòlé sọ̀rọ̀ àjẹ́ ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ náà lé tọ̀tọ̀tọ̀ náà fún kálukú náà fún kálukú bàbá nìkan ló dákọ́ sínú ọgbà wọn o. ńgbà ńgbà tá a wá tí wọ́n ní àwa kírò tán àtàrà tán àwa wọ́n máa sí àwọn èèyàn ya bàbá la fọ́tò mbẹ́ láti ọ̀gbàgbọ́ yé fọ́tò ibi tí mara kìíní kan bẹ̀ ṣẹyà fọ́tò ọfẹ́ lọ fi hàn lé bọ́dọ̀ ọlọ́pàá ní tó nàìjíríà ṣe o. tó bá ti di gbedele ní ìsìn wọ́n pa àwọn obìnrin àtọmọ kalẹ̀ pé ẹ wá wàrà wọ́n náwó síbẹ̀ jàmáà àtòlù ọlọ́run. aa ah, ó ti kọ́lé mo náà ṣe àdàkọ fún ẹnìkan tí ń dà inú ilé rẹ̀. ńgbà wa wọ ilé gbogbo àwọn tá a lọ pátá ajá lè ní ẹkọ àlọ ajalẹ ti alibarika hmm, dambulo tẹ pé ọgbà gbogbo wa pátá gbogbo ntí a ṣe ń bẹ pátá ní programu pátá ibẹ̀ láti ṣe kọ́sí ntẹ níbi ń bẹ bọ́sì lẹ́tẹ̀ labẹ́lẹ̀ ilé wa tún jẹ́ alájà méjì ẹ rírí kankan nulẹ̀ wọn ẹ̀ lérí ara ẹ̀ lérí ẹ̀ bí ẹ̀ rírí kankan nulẹ̀ abẹ́ ẹ̀ lẹ́ni ẹ̀kọ́ àlọ́ tàbí lọ sí wẹ̀ èsì ibẹ̀ à ń bẹ̀ wọn ni pé ẹ bá ẹ ẹ ẹ dákun. ẹ bá ní pakínì yìí. ẹ má jà á gan síbí. ilé kan ṣoṣo fẹ́ nìkan nìyẹn. kò sí fẹ́ǹsì mbẹ̀ kò sí fẹ́ǹsì kò sí gbogbo ọkọ̀ ńláńlá tí wọ́n tó ta ìta náà wọ́n tò sí wọ́n kà wọ́n kà sàyè ọkọ̀ lọ́tọ̀ wọ́n tó ọkọ̀ síbẹ̀ kò sí fẹ́ǹsì kò sí kan ta ni ó gbé àní ní ọ̀hún mórí ẹni tó gbé tó fi àpò bíi pígbàgì láwùn owó tí ẹ bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi gbọ́dẹ̀ kó sínú ẹ̀ wọ́n dẹ̀ hàn ta wọ́n dẹ̀ gbé lọ́n títì wọ́n dẹ̀ wọ́n dẹ̀ gbẹ́rìn títì wọ́n dẹ̀ bọ́ lẹ́nu ìdánfò ìdánfò náà. kì í ṣe nàìjíríà ọmọ ìyá. ọmọ ìyá. nàìjíríà lọ́mọdé àjíríyà. láàrin títí. Allahu akbar. náà wọ́n ní àǹfààní pé gbogbo nǹkan láyé lọ́rọ̀ máa dá sí ní tó máa di nǹkan àrínú ayé yìí abẹ́lẹ́ ọ̀bàlẹ́kẹ́ ọ̀la. àánú rẹ tó ṣe fún wa débi tó ṣe dé yìí bá ń ṣàlékún ẹ̀. àmín. ó dá sí ìgbésí ayé wa la fi lẹ́tọ̀ọ́ sí káwa àrùn ìdókòó yìí. Hmm. ó dá sínú ìgbésí ayé wa ó dá sí ìmọ̀ wa la fi ń rí ìmọ̀ wa lò báyìí. ó dá sí àlàáfíà ara wa ẹnìkọ̀ọ̀kan wa ẹni tí ń sọ̀rọ̀ ni ẹni ń gbọ́rọ̀ ni la fi ń rí lò báyìí. ó dá sínú àsìkò wa láti wà níbi tá a wà yìí lásìkò yìí dédé àtúntà wa wà ń bí ìlànà kan tí ọ̀dà bí wa náà ń bẹ ń bò mí tí àwọn náà mọ̀ pípẹ́ wa yóò dáa àwọn náà mọ̀ fúnra wọn. torí pé gbogbo hòtẹ́ẹ̀lì kan ti pa ń sìn ló jẹ́ rọ̀bùdá náà yìí. ọlọ́run wa dá sí i lábẹ́rẹ́ yìí lò ìyókù náà bá ní dá sí ọlọ́run. àmín. àtọkùn wa tá a wá sí i ibi ìgbọ́rọ̀ ọlọ́run àtòbìnrin wa ọlọ́run dá sí gbèsè ayé wa. àmín. wá bá dá sí bá ń ta ìpàdé rẹ. àmín. gbogbo sẹ́ǹsì wá bá dá sí. àmín. wọ́n àti ọlọ́run wọ́n àkúnfẹ́ àkóhùn. àmín. má jà wá dá bùkátà wa. àmín. ọlọ́run má fi wá tì sọ́run bùkátà wa. àmín. má fi wá tì sọ́run ẹ̀mí wa ní ìṣẹ́jú àyà. àmín. ká gbajúdé ká yà báyìí má fi wá tì sọ́dọ̀ ara wa ìwọ ọlọ́run. àmín. má bá ṣe tí ò tí ò da tó fi ń wò wá ràn lórí àwọn ọ̀rọ̀ kan ọlọ́run orí jìn wá. àmín má lè ṣe bẹ́ẹ̀ mọ́. àmín ìlànà ọlọ́run má dá ọ̀rọ̀ wa ọlọ́run. àmín ọlọ́run dá ọ̀rọ̀ wa ọlọ́run. àmín má dá ọ̀rọ̀ wa ọlọ́run. àmín kò látúbi rẹ ọlọ́run. àtàwọn àti gbogbo àwọn èèyàn wa kò látúbi ọlọ́run la hawla wala quwata. illa lọ ní ẹ dákun etí ìmọ̀ kò wọ́n ní ìsinú sàn làfà bàbá yìí bàbá wa àfàgbà àbàdàn ni wà wọn. kí wọ́n dúró kí a sì dákì pé wọ́n ṣàdúrà fún wa wọ́n ti máa ń tí ó ṣẹlẹ̀ tí a fi dìde yẹn. ṣe rí ìsìn mo tó ń mọ̀ páwọn ni wọ́n di kò yẹ mú. bàbá tó débi tẹ́ rí gbogbo ìṣe bá máa bá wa lọ wà sàgbàǹgbà èyí tá a bá ti gbé lọ ọ̀nà ilé wọn àjọ ṣe ni bàbá tí wọn wọlé òun torí pé ó lè fẹ́ kó èmi ìṣá lọ́kọ̀ nílọ́kọ̀ pé àà wọ́n sì wọlé wọ́n sì tàn lọ wọ́n fi wá fẹ́ra wọn hàn ni pé àfàgbé ni ntí a máa ń sọ lẹ́nu wá sí sẹ́yìn tába pàdé papé tàbí àwọn ń bẹ ní <laughs> wọn á ní èmi tó wò yìí o tiẹ̀ lèmi ń ṣe wọn á ní wọn sọ pé òun bú wa pàǹjòkú hmm. wọn á ní tiẹ̀ ní ọ̀sẹ̀ kan yìí àárín nǹkan mi ìjẹ́ la fi ń jẹ́. Ah, àfàgbé ni ntọ́ ń wí ní ọ̀sẹ̀ kan yìí tí ìtẹ́ ń sọ ń lọ̀rọ̀ wà láì bẹ́ẹ̀ tí wọ́n wí nìyẹn. a sì orí mọ̀ta sí lọ ní kọ̀pẹ́kọ̀pẹ́ bàbá wá síbi wàlímà yẹn pa pé èèyàn wọn kan bẹ nínú wàlímà àmì tí wàá dé orí fídì wọ́n sì wá sílé wọ́n á ṣe bàbá ńlá àdúrà fún mi ńlé bí ẹ̀dẹ̀ sì máa ń ṣe nìyẹn wá ní ètí ọ̀tá ò ní mú amina. àbáàgbé ni o ní màpọ̀ lọ́tà amina. ìyẹn wa ni wọ́n wò bàbá wa ni wọ́n wọ́n ti máa ń tá àdánwò fáwọn ní àfi tètè wọn. tó ti bẹ́ẹ̀ náà a sì ṣe díẹ̀ náà a kò ránṣẹ́ sí wọn. Allah. ẹ̀ẹ́ wọ́n máa máa wàá yọjú sí àná àfa ni wọ́n wọ́n sì mọ̀ pé pẹ̀lú pé àwa náà jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ á ti gbọ́ àwọn yé wọ́n ti sọ̀rọ̀ tọ́pọ̀ báwọn hmm. ṣé máa tún tí a sọ. àtìrọ́mà. màá tu ṣùgbọ́n ọjọ́ ti lọ díẹ̀ ẹ jẹ́ ká dáwọ́ àdúrà káwa kó ránṣẹ́ sí wọn. àwa abẹ́lẹ́ ọba àlekèrè wa bàbá wa ìmọ̀ọ́mú wọn bàdàn ti sìn bàbá wa gba ìmọ̀ọ́mú bàdàn ti sìn agbọ́tọ̀mọ kékeré ọlọ́jẹ́ mi wọ́n gùn. amiina baba dáadáa ni wọn. dáadáa. ẹẹ baba dáadáa. mo ti lọ kàn sí wọn ṣùgbọ́n tó lọ sálámà sí wọn náà baba dáadáa ni wọn. àwọn ìjọba wọn náà lárí wẹ́rẹ́ yìí. àfàgbàlẹ̀ ìbàdàn ni wọ́n wà wọn. wọ́n wá fi hàn yín pé àyà wọn ni bíbà yìí nù. Allahu akbar. Baba, wa ìmọ̀ nbàdàn tó ní tí a bá sọ pé a fẹ́ rí wọn wà láì wà bá wa. Allahu akbar. tó gbé baba dáadáa gbà ni wọn wọ́n fẹ́ràn mi èmi náà fẹ́ràn wọn. níjọba lọ kí wọn gbà bọ́ kọ́kọ́ àná wọn yàn yín máa mú ẹ̀gbọ́n tí wọ́n wí wọn làá fà gbé mi ẹ̀ ẹ̀sìn lọ́jọ́ tí mi pé kí n wá. la ilaha illallah. ní bàbá àjẹsọ bẹ́ẹ̀ ó ti kú ò báwọn. ó <laughs> ti kú ò báwọn. ó ti kú ò báwọn ọlọ́jọ́ wọn pẹ́ ń bẹ̀ o. àmín. ọlọ́jọ́ wọn pẹ́ ń bẹ̀ o. àmín. ọlọ́jọ́ wọn pẹ́ ń bẹ̀ o. àmín. àdìkún ọlẹ́mi o. àmín. ọlọ́run ọlọ́run. àmín. àtàwọn àfijọba wọn bá ní jẹ́ ogun lẹ́nu. àmín. àti wọn wá ìbàbá wa àfàgbàlẹ̀ ìbàdàn yìí ọlọ́run bá ní ṣàánú wọn o. àmín. gbogbo ọ̀nà nígbà fi hàn wá pé àwọn ń bẹ lẹ́yìn wọn ń bẹ pẹ̀lú wa àwọn bẹ pẹ̀lú wa ọlọ́ba dúdú táwọn náà. amiina. kò tí a dé yìí ọlọ́ba wọn lò ami. láti bí la kún fẹ́ àkún. ami. la hawla wala quwata. illa billah. ó wà dúró bàbá ẹ̀dá kẹtó lọ. Hmm. ẹ kú náwó àná ọlọ́run fi sí lọ́wọ́ o. ẹ kú náwó àná o.